Bọ́lá Tinubu ọ̀rẹ́ tí ń jẹ epo tó ń jẹyọ lọ́dọ̀ ẹ. Aṣíwájú ọ̀rẹ́ tí ń jẹ epo tí ń jẹyọ lọ́dọ̀ ẹ. Tó tún ń perí ẹ̀ láì dáa. Nigeria president-elect Bọ́lá Tinubu ọ̀rẹ́ tí ń jẹ epo tí ń jẹ iyọ̀ lọ́dọ̀ ẹ ẹ̀gbọ́n tí ń jẹ epo tí ń jẹ iyọ̀ lọ́dọ̀ ẹ àbúrò tí ń jẹ epo tí ń jẹ iyọ̀ lọ́dọ̀ ẹ tó sì tún ń perí ẹ̀ láì dáa. tó tún ń perí ẹ̀ láìda. èṣù láàlú ẹ̀ bá wà fẹ̀sí ẹ̀ yọ. ògùn ńlá káyé á bá wà fẹ̀sí ẹ̀ yọ ọ́ ọbalúwayé àbá wà fẹ̀sìn wọn yọ aláwòrán bí àbá wà fẹ̀sìn ẹ̀ yọ wọ́n á sì tún ṣẹlẹ̀ yà kárí ayé kárí ayé o kárí ayé wọ́n á sì tún ṣẹlẹ̀ kárí ayé.